Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. A fi ọpẹ́, a fi ìyìn ọlá àti ìbà fún Ọlọ́run ọba gbogbo agbára àti ipá. Ọlọ́run àìkú àìsà àìdíbàjẹ́, ọba tó pọ̀ nípa àti agbára, Ọlọ́run tó ti wà tó ń bẹ tí yóò sì máa wà títí láéláé. Ọlọ́run àwọn wòlíì, Ọlọ́run Abraham, Ọlọ́run Isaac, Ọlọ́run Jacob, Ọlọ́run Olúwaṣeyì, Olúwafẹ́mi, ogun ọ̀run yínká, ẹni tó fún wa lórí ọ̀fẹ́ láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní. Jésù ẹ òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́lẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹrìnléníogún oṣù kẹsàn-án ọdún 2022 àkòrí ọ̀rọ̀ ìjọ wa ti òwúrọ̀ yìí òun náà ni olùpèsè ńlá apá kẹrin olùpèsè ńlá apá kẹrin ẹsẹ̀ bíbélì tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ náà la láti inú ìwé fílípì orí kejì ẹsẹ̀ kìíní sí kọkànlá èyí tí a kà fún ẹ̀kọ́ wa ti àná Fílípì orí kejì ẹsẹ̀ kìíní sí ìkẹsàn-án olùfẹ́ ẹ jẹ́ kí a padà sórí àpẹẹrẹ ráńpẹ́ èyí tí ọ̀ràn àpótí aṣọ tí a fún wa ní apá kejì ọ̀rọ̀ ìyànjú yìí jẹ́ ìdí kan ṣoṣo tí ádámù àti éfà ṣe fọwọ́ kan àpótí aṣọ ẹyọ kan èyí tí ó mú wọn pàdánù òun náà ni àìní ìgbẹ́kẹ̀lé èyí ni pé wọn kò ní ìgbẹ́kẹ̀lé nínú ẹlẹ́dàá wọn a kọ ọ́ sílẹ̀ pé lẹ́yìn tí wọ́n ti jẹ èso náà tán ojú àwọn méjèèjì là wọ́n wá rí ara wọn pé àwọn wà ní ìhòhò olùfẹ́ ǹjẹ́ ọlọ́run á dá wọn láti jẹ́ afọ́jú bí rárá o mo sì fẹ́ ká mọ̀ pé ohunkóhun kò yí padà nípa ẹ̀yà ara wọn tàbí àyíká tí wọ́n wà lẹ́yìn tí wọ́n ti jẹ èso náà tán ohun kan tí ó yí padà náà ni ọkàn wọn àti ọ̀nà ìgbà ronú wọn ìmọ̀ra ìtìjú tí wọ́n tí wọn kò ti ní tẹ́lẹ̀ ó wá dé bá wọn lẹ́yìn tí wọ́n ti jẹ èso náà tí wọ́n sì dẹ́ṣẹ̀ sí ẹlẹ́dàá wọn. olùfẹ́ ẹ̀ṣẹ̀ máa ń mú kí ọkàn ènìyàn kí ó dúdú ni ẹ̀wẹ̀ ní ti ọ̀run ádámù àti éfà ìbẹ̀rù àti ìtìjú òun ni ó mú kí wọ́n fara pamọ́ fún ọlọ́run wọ́n sì wá pàdánù ohun gbogbo tí wọ́n ti jèrè lọ́wọ́ ọlọ́run tí í ṣe olùpèsè ńlá ṣáájú ẹ ò wá rí olùfẹ́ ní ìgbà mìíràn ẹ ò ní láti béèrè fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Kìkì ohun tí ó yẹ kí a máa ṣe ni wípé kí a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, kí a sì fi ìmoore àtọkànwá hàn sí fún ohun gbogbo tí ó ti ṣe fún wa àti fún ohun gbogbo tí ó ń ṣe lọ́wọ́lọ́wọ́. A ó sì máa rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà sí i. Ẹ jẹ́ ká rántí adẹ́tẹ̀ rẹ̀ nínú ìwé Lúùkù orí ìkẹta ọdún ní ogún ẹni tí ó padà wá fi ìmoore hàn fún Jésù lẹ́yìn tí Jésù wo òun àti àwọn mẹ́sàn-án mìíràn sàn tán. Jésù wá béèrè ní ẹsẹ̀ ìkẹta ó dín ní ogún ìwé Lúùkù orí kẹtàdínlógún náà pé àwọn mẹ́wàá kí a sọ di mímọ́ àwọn mẹ́sàn-án yòókù á dà olùfẹ́ nítorí arákùnrin padà wá Jésù sì súre fún un ó súre fún adẹ́tẹ̀ tí ó padà wá fi ìmoore hàn náà wípé ìwọ nìkan ni ó rí ohun tí mo ṣe fún ọ bí ohun tí o kò lẹ́tọ̀ọ́ sí nítorí pé o wá padà wá dúpẹ́ lọ́wọ́ mi fún ẹyọ nǹkan tí mo ṣe fún ọ yìí. Jẹ gbogbo àwọn àìní rẹ yòókù tí o kò ti è mẹ́nubà, ó yá gba gbogbo rẹ̀. Kí wà ní ẹ̀kọ́ tí a rí kọ́ nínú eléyìí olùfẹ́? Ẹ̀kọ́ fún wa ni wípé nígbà tí àwọn ènìyàn bá rí ọ tí ò ń yọ̀, tí o sì ń fògo fún Ọlọ́run lórí ohun tí àwọn kà sí ohun tí kò jẹ́ nǹkan kan tàbí ohun tí kò tó nǹkan lójú wọn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí máa wòye ìdí tí o fi ń ṣe àṣejù lórí ìfi ìmoore hàn rẹ yìí, ohun tí òye wọn ni pé ohun tí ìwọ ń ṣe òun ní wípé ìwọ ń lá ọ̀nà fún àlùyọ rẹ nípa ìfi hàn ni. Torí náà olùfẹ́, jẹ́ kí a kọ́ bí a ṣe máa ń fi ìmoore hàn kí a bá lè rí àwọn àǹfààní ńlá jẹ ní ọ̀dọ̀ Ọlọ́run tí í ṣe olùpèsè ńlá. Ǹjẹ́ ẹ̀mí ìmoore, mo gbàdúrà kí Olúwa kí ó gbìn sí inú ayé. E olúkúlùkù wa ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Ẹ gba àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà àkọ́kọ́. Bàbá mi àti Ọlọ́run mi, ẹ jọ̀wọ́ ẹ wá farayín hàn nípasẹ̀ àwọn ìjẹ́rìí nínú ayé mi gẹ́gẹ́ bí Ọlọ́run ọ̀gá ògo àti olùpèsè ní orúkọ, olùpèsè ńlá ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì. Bíbélì sọ pé ọ̀nà Jóòbù, Jábésì, Jósẹ́fù àti àwọn mìíràn nínú Bíbélì ọ̀nà wọn wu Ọlọ́run. Ǹjẹ́ Baba, ẹ jẹ́ kí ọ̀nà mi ní ọjọ́ ayé mi gbogbo kí ó máa wù yín ní gbogbo ìgbà kí ẹ sì ṣe mí ní àyànfẹ́ yín, èyí tí ẹ ó lò fún iṣẹ́ akin ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta. Olúwa o, mo pàṣẹ pé agbára kágbára tí ó ń jókòó lórí ipò ẹ̀tọ́ mi báyìí, a ṣí wọn nídìí nípa agbára inú ẹ̀jẹ̀ Jésù Kristi ní orúkọ Jésù. Èyí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí. Ǹjẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣe jáde tí àṣẹ agbára Ọlọ́run sì tì í lẹ́yìn, mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ olùfẹ́ wípé lónìí jáde lọ kí o sì lọ ṣe rere ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Èmi ni ọ̀rẹ́ yín nínú Olúwa, olùṣọ́ àgùntàn Ṣèyí Ogun ọ̀rọ̀ yín ká. Bí ọ̀rọ̀ yànjú yìí bá ṣe ọ́ ní àǹfààní tí o sì di alábùkún fún nípa rẹ̀, tí o sì ń fẹ́ láti darapọ̀ mọ́ láti bá wa jọ́sìn ilé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àti ojúṣe ti Ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimoh odutola street off erickmore road surulere a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́ ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ àti ẹlẹ́kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán bí ó ti wá ń pinnu láti darapọ̀ mọ́ nínú èkéyìí ìsìn mi gbàdúrà ìpè ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ̀ tí ìgbé ayé rẹ̀ kì yóò sì fi rí bákan náà mọ́ Ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa, àmín. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah.